الحمد لله الذي أحل النكاح وحرم الزنا والصلاة والسلام على من بعث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run وباوة وباتي أشي كافي ṣe àbí ká lọ́kọ ọba tó ṣe ní ẹ̀tọ́ nítorí àǹfààní àtòrí tó wà ń bẹ ọba yìí náà ni ó ṣe àgbèrè tí wọ́n ń pè ní sinna ọba yìí ló ṣe ilé wọ̀ lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ ọlọ́run ọba ṣe ilé wọ̀ kí ọkùnrin àtobìnrin tí wọn ní akidu nikah láàrin ara wọn wọn máa lásìpọ̀ èyí tá ń pè ní àsìpọ̀ sìnà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́ba ẹni tá a gbé dìde láàánú fún gbogbo àgbáńlá ayé ta ló ń tọ̀ àwọn jama odisalla muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi àtàwọn aráalé àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ èyí tó dáa jù nínú téèyàn máa ń gbọ́ òun náà lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́rọ̀ ọlọ́run máa ń tún ayé ẹni ṣe ni èyí tó sì wá dáa jù nínú téèyàn máa ń tẹ̀lé òun náà ni ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam èyí tó dáa jù nínú téèyàn máa fi ń sin lọ́hùn òun náà ni tànàbì ṣe èyí tí ó wá burú jáì òun náà ni nǹkan téèyàn fi ń sin ọlọ́run ọba tí ọ̀la kọ́ onímọ̀pẹ̀ ní bídíà gbogbo bídíà ànú ni gbogbo ànú sí ni yóò darí yẹn wọnú náà ọlọ́ọ̀ni kọ́lọ́mọsí wa lọ́mọ náà o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni azina wa asibaabuhu wa adọ́rọ́ruhu sinna ṣíṣe àti àwọn nǹkan wo ń fà á téèyàn fi máa ń ṣe sìnà àwọn ìnira owó lọ́wọ́ àfẹni tí máa ń ṣe sìnà nílé ayé ń bí àtijọ́ alikiyam ma dallana allah subhanahu wa ta'ala ala shay'in illa fihi maslaha kò sí nǹkan kan tọ́lọ́wọ́n bá aláwọ̀ ní ká máa ṣe àbí kó jẹ́ pé àǹfààní wà ń bẹ wa ma hadharana min shay' إلا فيه هلكة ومهلكة وأضرار ọlọ́wọ́n bá wò ní ilé wa jìnnà sí kankan nínú tíra rẹ̀ bí ìbá jẹ́ pé ìnira wà ń bẹ̀ àti parun torí arahamu bina min walidina ọba yìí láàánú wájú àwọn òbí wa lọ torí ẹ̀ ló fi sọ Qur'an kalẹ̀ ló fi rán òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa máa kì wá nílọ̀ ká má bàa sórí ibú. azina ẹ̀yàmọ̀ ayá mi àgbèrè ṣíṣe montesher ó ti gbajúgbajà ọgbajúmọ̀ bẹ́yìn náà lè mutazawijin wàgáyìrì lè mutazawijin ọlọ́run wá fi ìbọ̀rìṣà àti ìpànìyàn àti ṣìnà ọlọ́run wá fi wọ́n sí kàtígórì kan náà àdégbẹ́tọ́ bá lẹ́ni tí ń pààyàn àbọ̀ lẹ́ni tí ń bọ̀rìṣà tó wá ń pè ní olórí ibú ọ̀tá ọlọ́run tí wọ́n náà ti wá ń ṣe ṣìnà àmọ́wọ̀ bọ̀rìṣà ìwọ ọ̀pààyàn inú yàrá kan náà ni wọ́n kó gbogbo yín sí. Si lẹ́fù kan náà lẹ́wà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ yín kan ju ara wọn lọ ni àwọn ọlọ́run promise ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pé yálùkọ àtàmà ẹ̀ jóná o kọlọmọ sọ wà lọmọ náà alhikmatu min tarimi azina kí ni wisdom ọgbọ́n àtòye tó wà lábẹ́ ìṣesìná léèwọ̀ ta ló ṣe léèwọ̀ jama Allah ó lè mọ̀ bẹ́sẹ̀ sí tó àbítọ́ bá ma bọ́lọ̀hún sí tó tọ́lọ̀hún ní kíní yìí ọ̀dà a jẹ́ pé nǹkan yẹn mà dá lóòótọ́ torí Allah lọ sọ kọ́ dáa tọ́lọ́n ní nǹkan yìí ọ̀dá ipé ẹ gbọ́dọ̀ ṣe kódà aburu ni ọwọ́ ọmọ wò pé ta ló sọ ni ta ló sọ pé ọ̀dà Allah tálàbá nìkan ọ̀dà wàláhì kọ̀dà ni torí ẹni tó sọ yẹn ẹni tó rí kọ̀kọ̀ àti gbangba ni tọ́mọ bẹ̀rẹ̀ àti parí tó sì mọ bí aburú ẹ̀ṣẹ̀ yẹn ṣe tó nínú ayé wa láyé ń abilon. wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé muwafaqatu tarimi lil fitra bọ́lá ń ṣe dá wa gan ó dá wa ó fi làákà ìṣe wa lára ó fún wa ní òye àtọ̀gbọ́n bó ṣe fáwọn náà ló fún àwọn ẹran náà ó fáwọn náà nílẹ̀ àkàì níwọ̀nba tiwọn wọ́n ní àtàwọn àtẹran láì tí ìkéwú láì tí ìfàáyà láì tí ìgbọ́ àdísì akórira ká máa bá ìyá wa àbí àǹtí wa àbí ọmọ wa àbí ìyàwó wa akórira ká máa bá ṣe sìná naturally kò sí béèyàn sì ya olórí ibú tó tí ó wà tó fáwọn èèyàn pé ẹ máa bọ̀ wá báyàwó òun lásìkò àbí tí ó gbọ́ rẹ̀ pé ọmọ òun ni àbábúrò ẹ̀ ọlọ́run rí pé yọ́ máa dá wàhálà àti fìtínà lẹ̀ láàrin wa ọlọ́run fi ṣe lé wọ ẹlẹ́ẹ̀kejì al-man'u min ikhtilat al-ansab ọlọ́run ṣe ṣìnà lé wọn torí kí ọmọ kọ́ má bàa dàpọ̀ tárakùnrin méjì bá ń wọlé tọ̀ arábìnrin kan nígbà tárábìnrin yẹn bá lóyún ọmọ ó dàrú àbí ò ní dàrú ọmọ ó dàrú tọ́mọ bá ti dàrú kí ni ó ṣẹlẹ̀ ìjà lókùn tí ó ṣẹlẹ̀ kíkàlùkù ó dúó lérí ọwọ́ ẹ̀ ìwọ́n tó bá tí ìlágbára ti má rì máa rọ́jú kó sì máa gba àwẹ̀ kó sì máa jìnà sí gbogbo nǹkan tí ó máa jí ara rẹ̀ lẹ̀ bóyá lọ́kùnrin wa lóbìnrin wa ìwọ́n tó bá ti wá márì ọkọ rẹ nìkan náà ni ni wọ́n máa dọ́dọ̀ rẹ ìwọ́n tó bá ti wá márì lọ́kùnrin ìyàwó rẹ àbáwọn ìyàwó rẹ ó lè jẹ́ lẹ́yọ̀ kan ó lè jẹ́ ní méjì mẹ́ta mẹ́rin àwọn ìyàwó rẹ nìkan náà lọ́mọ bá lásìkò kò sì gbọ́dọ̀ ju mẹ́rin lọ tó bá ti fẹ́ lẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀karùn-ún yẹn aṣẹ́wó ni lábẹ́rẹ́ wọ́n máa wá kọ ládàá kalẹ̀ fún lérí mẹ́rin ẹlẹ́ẹ̀karùn yẹn wọ́n máa kọ ẹsẹ̀ ẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó bàbá ti wá dàpọ̀ kí ni máa ṣẹlẹ̀ láwùjọ wa bọ́dọ̀ bá ti di pé èmi mo lóyún bọ́rọ̀ bá ti di pé èmi ni mo lóyún kí ni máa ń ṣẹlẹ̀ láwùjọ wa. kí ni máa ń ṣẹlẹ̀ láwùjọ wa jama bọ́rọ̀ bá ti di pé èmi mo lóyún kí ni máa ń ṣẹlẹ̀ ìjà ni máa ń ṣẹlẹ̀ kọ́dà ni tó bá padà bọ́ sí lọ́wọ́ ó ti lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣètá ni wọ́n ẹni tó bá padà bọ́ sí lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣètánì ọmọ ṣe kínní ṣètánì ọmọ bẹ̀ẹ́ wò tí wọ́n máa ronú pé ṣé mo sì ṣọ́ pé mi ni mo ní ọmọ yìí tó bá padà yá gan ó lè gbọ́dà neglect ọmọ yẹn pé ọmọ yẹn kò ṣọ́ àwọn kan tó ń bẹ nínú gbàdí àdánwò tí ń sọ yìí lọ́wọ́ báyìí kọ́lọ́mọdé ọkàn wa mọ̀jẹ̀ ọkàn ọmọ wa àwọn tó ń bẹ ń bẹ ọlọ́mọ sábà sànú wọn. ìbànújẹ́ gbére kí ìwọ ẹlẹ́sìn kí ọmọ rẹ obìnrin ó lóyún kó wá máa tọ́jú ọmọ yẹn ọmọ ràn lọ skul ká wá bàbá ọmọ lọ́wọ́ rẹ̀ kọwa wá ní àmọ́ bàbá rẹ̀ kí bàbá yẹn ìtìjú yẹn kò tó ìtìjú tó fẹ́ kàn látara ọmọ rẹ̀ obìnrin ságbèrè ọmọ yẹn yọ wá wà láyé láyé mọ bàbá rẹ̀ tí ó fi jáde láyé ọba padà ya gan irú àwọn ọmọ yẹn máa ń dìde máa yà wọn lọ́rùn ipe tó ọba sọ bí tí bàbá wọn wà ilé ayé ó sì sọ bàbá rẹ̀ kú ni o bọ́ wà láàyè ni o kọ̀ mọ̀ ìbànújẹ́ burúkú yẹn kí ló bí jama azina lẹ́mọ̀rí ìyá tí ọ̀rọ̀ òye tí ó ní abímọ o àwa béèrè pé a ta ló bímọ ọlọ́mọ wọn ọkùnrin nígbà wo ni wọ́n ṣe ìyàwó ó ní wọ́n fọmọ kan lóyún ni lọ́wọ́ ń sọ fún ará àdúgbò pé ẹ bímọ. sọ̀rọ̀ pé ọyẹ kọ́ wọnú yàrá kọ́ máa hu kọ́ máa sun ẹkún ni ipe lójú ayé òun ayé òun sì bàjẹ́ ọmọ sìnà wà nínú ilé tòun bóyá àwọn ọmọ ẹni tó fún lóyún àbí wọn ọmọ ọmọ ṣìnà náà lọmọ ṣìnà jẹ́ ọlọ́mọṣà sọ níbẹ̀ anábì ní ayyu mara'atin adkhalat fi bayti zawjiha ghayra abi ghayra ibnihi la tajidu ra'ihata al-janna anábì ní ìkéyìí obìnrin tó bá gbé oyún olóyún wá Wa sílé ọkọ rẹ̀ ọwa bi bímọ sí ọdọ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ kó sì ní ọmọ yẹn Ànábì kò ní gbóòórùn àlìjánà ìtumọ̀ ẹni pé wọ nánà kó tó wọ bá torí pé àwọn wàhálà tí ma ń bí láwùjọ tó pé wọ́n lọ lè ṣe àyẹ̀wò bóòlẹ̀ ń pè ẹni tí máa lè ṣàyẹ̀wò àdánwò bá kò dẹ̀ sí nǹkan tó fàtà yóò pé tákọ́ bá ṣe ákìdù nìkan ni ọ̀rọ̀ rẹ̀ ní já sí ju pé kọ́ mọ́ lọ ọlọ́mọdé àwọn àwò tọmọtọmọ mọ́já sẹ̀tánì mọ́já ó ṣe wà lọ́nà ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run bá fi ṣe sìnálẹ́wọ̀ alhimayatu min al-amradi alfataka alqalbiya wal udwiya torí ká má bàa lùgbàdì àrùn gbogbo èèyàn tí bá ń ṣe sìná lọ́kùnrin àwọn àlùfáà ní ibẹ̀ lèyẹn ti máa kó àwọn àrùn tí máa ń padà lọ àtàrùn tí èlò ọmọ tí ń fi jáde láyé ọ̀pọ̀lọpọ̀ àrùn tẹ́lómi nọ́ọ̀sì lára rẹ̀ nísìn sábàbù òzìnà ó ti lùgbàdé àrùn lábala sínà bí àgbà náà wà ní skul àgbà tí wọ́n ń sọ̀dọ́ àbígbà tí wọ́n ń sọ màta yìí ṣe sábà tẹ́lẹ̀ mi ọmọ bí ma tọ́mọ wọn ò sì ní lálàáfíà látara àwọn dìsísì tí ó wà lára rẹ̀ aláàní wàsá á sẹ́bi ìlà kò nídìí kó tún tún rò lẹ́ẹ̀kejì máa pé ṣé kí n filẹ̀ àbí má filẹ̀ ọlọ́ni ni ẹ má rìn o tẹ́bà sì rìnà burúkú èdè sì ṣe aburú lèyàn òjísànlá muhammad sallallahu alaihi wasallam anabi ni lam tadhhar al-fahishatu fi qawm qat irisisi àwọn ìjọ ló wà láyé kò síjọ kan tẹ́ẹ̀rí pé ṣìnà pọ̀ nínú àwùjọ wọn hatta yu'linu biha títí tí wọ́n fi sọ di fáàrí àtọ̀làjú wọ́n sọ ṣìnà di fáàrí àti ọ̀làjú láwùjọ wọn àbí nínú ilé wọn ilà fàṣà fihim tọ̀hún àfi kí ọlọ́run ọba kọ́ sọ ilé wọn di ilé tí wọ́n ti máa rárùn wọlé àwùjá àti ilé tẹ́bi ó ti máa pa wọ́n kí ni wọ́n ní ń sì náà sí yẹn ìmọ̀ sábà bí àrùn àti sábà bí kíni sábà bí ebi ọ̀rọ̀ máa dàrú ni. ìyá ìtẹ́lómi ń jẹ lọ́wọ́ ń sìn ìyá sinan tọba ti wá túbá tó sì débẹ̀ mọ́ ọlọ́run gafóró rọ̀hì ọ̀rẹ́dì láti fèrèjìyàn tọba fèrèjìyàn tán yọ wá ká ìyà náà kó fún anábì ní alẹ́ ti lamtakun mọ́dọ̀ ti fi asìláàfì àwọn ebi àtàwọn àrùn tí wọn gbọ́ kọrẹ̀ rí lọ́dọ̀ àwọn bàbá bàbá wọn àwọn asìláàfì àwọn sálàfì wọn alladhina madaw irú àwọn àrùn tí wọ́n gbókọ rẹ̀ rí ma máa ṣẹlẹ̀ nínú na àwọn àrùn kan bẹ tá a mú kọ rẹ̀ hiv abi àwọn àrùn kan bẹ oyé tá a mú kan kọ dìmọ́ bí ìbàjẹ́ yìí bá ṣe ń lọ sí lérí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àrùn tuntun míì ó tún máa ṣe kíní ní ó máa jáde tọ́lá aláṣọ fún wa yí pé àwọn àrùn tí wọ́n máa ṣe àwọn tí wọ́n ṣe sìnà ní 2019 nísìn yọ yàtọ̀ sí àrùn tí ń ṣe àwọn èèyàn ní year 2000 tó di 2021 àwọn tó wọ́n ṣe sìnà gbà yẹn àrùn tí wọ́n máa ṣe wọ́n yóò ju àrùn tí ń ṣe àwọn èèyàn ní tí sọ́nà yìí ti lọ dìmọ́ bí ayé bá ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n ma kírètì àwọn ìran àrùn tí ma ń dáyàn jòkólẹ̀ ọlọ́mọsàsọ ní kọ̀kan wọn bẹ̀ ṣìnà orí ibu ni o kìí ṣe tíyàn máa fi ń ṣe fáàrí pé àwa ń ṣe ṣìnà kọ́dà ọmọ mẹ́rin báyìí ni mo ní ọkùnrin mẹ́rin báyìí mo ní boyfriend ọmọ mi ni ẹ girlfriend ọmọ mi ni orí ibú ni o ẹni tí máa ti ń ṣẹlẹ̀ ńlé wọn ọlọ́run ti dá wọn wo ebi ó padà ṣẹlẹ̀ ń bẹ̀ àrùn ó sì padà ṣẹyọ ń bẹ̀ minal hikam limana zina المنع من انتشار الجرائم كالقتل والإجهاض وغير ذلك nínú àwọn àdánwò tí máa ń ṣẹlẹ̀ lábẹ́ ṣìnà tọ́lọ̀ fi ṣe léwọ̀ òun náà ni pé crime àwọn crimes kan wọ́n máa wá lábala ṣìnà gẹ́gẹ́ bí ká para ẹni àwọn tó ti wọ sàárè lábala ṣìnà ọlọ́nìkan ló mú kọ ọlọ́nìkan ló máa yẹ wọn àwọn tó ti di aláàbọ̀ ara nítorí ṣìnà ọlọ́nìkan ló máa yẹ wọn sinna máa fa kẹ́ máa para yín ni sinna máa fa kẹ́ máa àwọn míì ń da ásìdì síra wọn la ipe ọgbà ọkọ òun kò tí fẹ́ o ọgbà boyfriend òun yóò sì da ásìdì sí la gbogbo ojú rà àti ọrùn báyìí níwọ̀n lẹ́pọ̀ wọ́n ń tẹlomi níbọn wọ́n ń gbé nǹkan jẹ fẹ́lomi wọ́n ń sun ẹlòmí látòkè délẹ̀ wọ́n ń sàṣẹ́ lómi láwọn àṣàṣì tó sì ya wèrè a <laughs> azina musiba ní lérí ilẹ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn oyún tí wọ́n ti ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn tí wọ́n ṣẹ́yún tí wọ́n ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ti pa sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ti drop wọn sílẹ̀ tí wọ́n ti jù wọ́n sínú kọ́tà ẹ̀ eh, ọmọ tí ẹlòmíín wá látọ̀dún gbọ́nhàn ẹnìkan sílẹ̀ lè jù sílẹ̀ lẹ̀ wọ́n ní kọ́dà ńlẹ̀ Yorùbá wọ́n pe kìnnìkan ní magun oògùn ni àṣàṣì àlìjànú ńlá wọ́n kẹ́ àlìjànú yẹn sára obìnrin ẹni bá ti wá bá aláṣepọ̀ àlìjànú yẹn wà sọ́ọ́dà bí wọ́n bá ṣe fẹ́ kọ́ sọ́ọ́dà tí wọ́n bá ní kọ́ máa kọ́ ni bí àkùkọ yọ máa kọ́ lọ yọ padà wá kú tí wọ́n ní kọ́ máa pariwo ni tí wọ́n bá fàlìjànú yẹn tó fi jẹ́ pé mágùn eríṣiríṣi lọ́wà ọlọ́mọsọ̀wá lórí ibú àwọn kèfèrí ni wọ́n máa ń sóògùn mọ́gùn àbí àwọn kèfèrí gan tí wọ́n jólùgbà òdòdó wọ́n mọ̀ pé sinna òsè kíni sinna dìyàwó aláwòláàdì olùmọ́lódì minazina wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n jẹ́ látara sinna ẹ̀tọ́ tẹ́ kí wọ́n rígbà nílé ayé wọn nígbàtí àmọ́ bàbá àbí tí ọmọ yìí wọ́n padà rí wọn ọmọ ìyá tó gbé jùlẹ̀ àwọn ọmọ yìí wọ́n wà lo ayé pákáleke wahum abriya wọn ò sì lẹ́sẹ̀ kankan lọ kí ni sábà bí wàhálà wọn ọ̀zìnà ẹni tó bá kírètì wàhálà fọmọ èèyàn tí ń dààmú sọ òun náà sinmi bí tọ́wà onísinmi ọmọ wa pé wọ́n sàṣẹ ọmọ pé àdúrà rẹ̀ ọgbà ó ní mọ wàhálà tó ti dárẹ̀ nílé olé al-muhafazatu ala karamatil mar'a lẹ́yìn náà ọlọ́run bá ṣe sìná léèwọ̀ nítorí pé ọlọ́run pọ́n obìnrin lé obìnrin yẹn ṣe igbá àkólẹ̀ honored ẹni tí ọlọ́run bá fún ní ọ̀wọ̀ ní obìnrin wala takuna sil'atan mubah yatadawaluha kullu man yuriduha ọlọ́run pọ́n obìnrin lé kìí ṣe ẹ wá sọ di igbá àkólẹ̀ pé èmi ti lò tán o tí wọ́n náà bá fẹ́ lò wọ́n náà tún láǹfààní àti ṣe kíní àti lò obìnrin mukarrama mu'azzama muhtarama akaramahala ọlọ́run obìnrin lé débi pé ọlọ́run gbà wá láàyè ká fẹ́ wọn láìsí ákídùn nìka kọ́dà ọlọ́run ọba ní wàátòhúnna sọ́dùkọ́ tìhìn ẹ fún wọn ní owó sàdáàkì bọ́dì wọn yìí ṣe free they are free owó yẹn náà máa jẹ owó tí ẹ fi ṣe abẹ́ wọn lẹ́tọ̀ọ́ obìnrin wà expensive nínú Islam obìnrin tó bá ti wá gbígbà sínà àwọn ọkùnrin kan ni wọ́n sọ ọ́ di sínà wọ́n sọ ọ́ di onísínà tó bá ti la ọmọbìnrin kan mọ́lẹ̀ báyìí tó fẹ́ yẹn lélẹ̀ tó sì sọ akídùn ká lérí ẹ̀ mọ̀ kó o ti ń ba yẹn jẹ́ ọlọ́run sì dá obìnrin lẹ́ni tá a ba tiẹ̀ jẹ́ o ti ń ba tiẹ̀ jẹ́ bóyá òun mọ̀ pọ̀ ń ba tòun jẹ́ bí ó sì dá ẹni ìyàwó ilé tó bá ti fẹ̀yìn ẹ̀ lélẹ̀ wọ́n ti ṣiṣẹ́ lábẹ́ rẹ ni o ọ́fíìsì rẹ ni wọ́n ti ń ṣiṣẹ́ àbí ilé iṣẹ́ rẹ àbí bẹ́ẹ̀ sì kọ́ ọlọ́run fún oníjànú ìwọ ni wọ́n gbé sípò ní láàrin ìlú ọ̀sá lọ opportunity kan sá àbí lecturer ni ọ àwọn ọmọ school ọ wá jẹ́ pé ọwọ́ fẹ̀yìn lélẹ̀ ní kó tó fún lẹ́tọ̀ rẹ̀ mọ̀ pé òun ti ń ba tọmọ yẹn jẹ́ bọ́yọ̀ ọmọ yẹn mọ̀ pé òun ba tòun jẹ́ àfikọ́ mọ̀ lẹ́yìn náà ìtọ́rọ́bù umur wà ádámù tawfiq wà ádámù istijaba àwọn àlùfáà wa wọn ni nínú tọ́lọ́wọ́n bá aláàtúfisí sinálẹ́wọ̀ ni pé sinajẹ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n kórira tó sì jẹ́ pé máa ń díyàn lọ́wọ́ tàdúrà yín àdúrà yín fi gbà èèyàn ṣàdúrà ṣàdúrà àdúrà òní sékíní àdúrà òní gbà nítorí pé ọyẹ fa inna dhunuba tuzilu ni'am ẹ̀ṣẹ̀ yín máa ń gba ìdẹ̀ra ọlọ́run lára àyàn lẹ́yìn náà ọ̀rọ̀ máa wá dàrú nítawọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe tí wọ́n rí ṣe ó ṣe fá ònírójútu ẹ̀ nítawọn ẹgbẹ́ rẹ̀ ń ta tí wọ́n rí ta ọ́ta fá kò ní ta Adamu Taofik gbogbo ibi tẹ́gbẹ́ rẹ̀ ń dé tí wọ́n ti ń gborí rẹ̀ wọ́n débẹ̀ wọ́n ló ti tán látara azina ìtẹ̀rọ̀bá tẹ̀lẹ̀ àkìlíya yọ́ máa ṣẹlẹ̀ ọpọlọ rẹ̀ ọba gbàgbé nǹkan púpọ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ yẹn tó bá ti wà nínú ara ní máa ń da nǹkan rú ni o ní ráyè ronú nípa dáadáa tó fẹ́ ṣe lé ayé nítorí pé àwọn obìnrin tó fẹ́ bá ṣe sìn náà àbáwọn ọkùnrin yìí o lè dédìí ẹ̀ǹdì rẹ̀ bọ́bá bọ́ màkà ṣe sìn náà sí ọba ṣù ọ̀tán ó tún rí tuntun míì ó tún rí tuntun míì tí tí táyé ló fi bàjẹ́ pátápátá yóò sì tún ṣẹ́kọ̀ àwọn míì náà tó tún máa wò tó rí pé tó kọ̀ wá ságbára mọ́ bẹ́ẹ̀ náà lọkùnrin ọkùnrin tó ti gun eré ẹlòmíì ẹlòmíì ọmọ yẹ wọn mọ́ obìnrin tẹ́lómi ti gùn ọmọyẹ àmọ́lọmọyẹ ya ayyuhal na amanu tubu ila Allahi tawbatan nasuha gbogbo adájọ́ olùgbàgbọ́ òdodo kálò tó nígbàtà àti ikú ọ̀rẹ́ wá fúyẹ́ tó ti túbá ń sìn kó ṣe má ọlọ́run sì pa gbogbo ètò ti ṣe ọlọ́run sì parẹ́ fún ọmọ tábà tábà ẹni bá túbá ọlọ́wọ́n gbà títúbá rẹ̀ lẹ́yìn náà azina yusabibu talaq ọ̀pọ̀lọpọ̀ difọ́sí lénìí wọ́n ní nínú àwọn kan tí máa ń fà á tí ọkọ fi máa ń kọ lẹ̀ òun ni kóbìnrin ọmọ ṣàgbèrè obìnrin tí máa ń ṣàgbèrè kò ní dúró jẹun àwọn ọmọ tó bí sílẹ̀ ọkọ yẹn nítorí pé ọkọ yẹn padà lè jáde tọ́bá kọ́ ọmọ lọ yọ́ ọmọ lọ lè dáràn níbi tí máa ń ṣe ni ibi tí máa ń lọ torí yọ́ yọwọ́ kúrò nínú ọ̀rẹ́ ni kọ́dà ọmọ tó jọ ọ́nà àwọn ọmọ rẹ̀ yóò sì máa dá òtù ẹ̀ yìí pé òun rò pọ́nmọ́ òun yóò wá da adá bùkátà yóò wá sí wàhálà fa ojú rọ fẹ́ẹ̀ fọ́ kó tó ráwọn ọmọ yẹn tọ́ kí ni azina ọkùnrin tí ń se sìná nínú ilé ìyàwó rẹ̀ ó kọ́lẹ̀ ayíra kí ìyàwó rẹ̀ kóun náà gbégbá torí pọ́kọ́ tí ń torí bá ti ń gbé fóònù rẹ̀ sá ń ti òun náà torí pé àrùn ti súnmọ́ ẹni ṣe sì dán kò ní ṣe tẹ́sìtì kó tó ṣe yọkàn máa rọ́ọ̀lù wọn náà ni àwọn aburú yẹn arábìnrin tó jòkó sílé jẹ́jẹ́ oníyàwó kó àwọn aburú yẹn wá bá obìnrin tó bá ti wá sọ ẹ má ṣe má torí pé ọ̀gbọ́ kí ni yóò ṣe fún ọ yọkọ̀ ilẹ̀ yọwà tó ọtí fámìlì rẹ wà síkátà kí ló bá fámìlì rẹ ti azina ọkùnrin gbà mí ṣẹ̀ ni òun tó máa ń parọ́ díẹ̀díẹ̀ tí wọ́n máa ń gọ sábẹ́ ẹ̀rọ ipe wọn fẹ́ sí ìyàwó kejì ipe arábìnrin tí ń pè wọn àwọn lọ́rọ̀ ni tẹ́bá lọ́rọ̀ lóòótọ́ mọ́ọ̀dì ọpẹ́ tó fi ṣe kíni tó fi ṣe akídùn nìka má dálé ẹrú kó tó tó torobìnrin ò ní bìlíìfù rẹ̀ ó dìgbà tí ẹ bá ṣe akídùn nìka ní òfin jẹ́ ní òfin kọ́tíṣìpù nínú sharia islam ipe mo fẹ́ fẹ́ lẹ́yìn ọdún mẹ́ta tó bá parí skul láti sílẹ̀ tó wọ́n ń déètì ara yín it is haram torí máa ń lead sí kìíní azina yìí sì máa ń da lérú owó ọtọ àwọn kan fẹ́ẹ́ fẹ́yàwó kejì pé pápápá ni kì í ṣe pé ọwọ́ afẹ́yàwó sójú ọ̀nà pẹ̀lẹ́nu ìyàwó ilé rẹ̀ ọmọ wa máa dá wa lálẹ́ tètè sáàkìdù kan dẹ̀jọ kó tẹ́ra wọn kan tètè máa tọ́kànnú ayé wọn tán fẹ́ sí kíní wọ́n máa rán tọ́kùnrin bá ṣe sọ pé òun fẹ́ fẹ́ ni obìnrin tí wọ́n bá fóònù àlè lérí mẹ́sẹ̀jì àlè lérí fóònù ẹ̀ obìnrin tí ọkùnrin pè lóru kí náà pòun fẹ́ ṣe ń tò sí nǹkan kan àwọn fẹ́ jáde kúrò nínú ilé yẹn torí pé obìnrin ní ọkọ méjì èyíkéyìí nínú àwọn méjèèjì wọ́n ní ilé tí wọ́n bá ti ń ṣe sìná ọkọ ní ṣe àbí ìyàwó ní máa sábà fa divorce wọ̀tàfà kúkìlì ọ̀sra ìsì máa ń fa kí family ọ̀sùkátà ọlọ́mọṣà sọ ní kọ̀ọ̀kan níbi aburú bẹ́ẹ̀. àwọn fàtún ka àwọn wisdom tó pọ̀ àtàwọn ìnira aburú tó wà lábẹ́ azina àmọ́ torí àsìkò wa kí n dádú bẹ́ẹ̀ àsìbáàbù zina gbogbo àná láti mọ̀ pé kódà báyìí ara àyà fún ara àdìsí fún a sì rí reality tí ń ṣẹlẹ̀ nínú ayé àwọn èèyàn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe kí wọ́n máa ń fà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ dọ́àfùlì ìmáàlì òun náà ni kéèyàn má ní gbàgbọ́ sí ọlọ́run ọba tó sọ̀rọ̀ yí pé sìnà ò sí kíní kódà tí ìmánì rẹ̀ ọba ti strong mẹ́ lọ́lọ́run tọ́lọ́run ọba ti tóbi lọ́dọ̀ rẹ̀ nítọ́lọ́run ọba ní aburú ni òun fọ́ funfun yẹn mú ni torí pé òun náà ò ní tóbi ní wájú rẹ̀ àmọ́ tí ọlọ́run ọba tóbi níwájú ẹ̀ ìtọ́ aláàní má ṣe yẹn yóò tóbi ní wájú ẹ̀ ẹni má ṣe sìnà ọ ní ìmánì rẹ̀ òun lọ́lẹ̀ mọ́ni òkú ò lára rẹ̀ kìí ṣe káfìrì o oye kìí ṣe káfìrì mùsùlùmù ni àmọ́ mùsùlùmù ti ṣe pé náà kìsùn iman anábìfinilá yẹsìnì zani ìnà yẹsìnì wọ́wọ́ mọ́min olùgbàgbọ́ òdodo kan ò ní bẹ̀rẹ̀ sìnà bí wọ́n ti ń ṣe lọ́wọ́ kọ́ wá gé olùgbàgbọ́ òdodo tí gbàgbọ́ rẹ̀ ṣe kíni tó pé pérépéré gbàgbọ́ rẹ̀ ti dínkù lẹ́yìn náà tó máa ń fà á wọn náà ni al-ikhtilat wal-khalwa kéèyàn máa bẹ ní kọ̀rọ̀ láàrin obìnrin tí àlẹ́tọ̀ṣẹ̀rẹ̀ ni àbí ọkùnrin tí àlẹ́tọ̀ṣẹ̀rẹ̀ ni bóyá ẹjọ́ wà nù yàrá ẹtìlẹ̀kùn nù yàrá àbí lọ́fíìsì lẹ́tìlẹ̀kùn àbí ní kọ̀rọ̀ kan tẹ́nìkan kan ò rí yín kọ́dà tó bá fẹ́ fẹ́ yàwó tó fẹ́ approach obìnrin ẹ tí gbogbo àwọn èèyàn máa lọ tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa bọ̀ tí wọ́n máa rí yín ṣètánù ní bá yín sọ̀rọ̀ àmọ́ tẹ́ bá ti wà ní kọ́lọ́fín ó ti yé àṣetánù wà bá yín anábìnrin láyà kìlúwà nà rajulun bí mura'atin illa wa ma'aha dhu mahrami obìnrin kan àtọkùnrin kan tí wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn wọn ò ní wà ní kọ́lọ́fín kan àfikọ́jẹ́ pé nínú ìgbà wa kan wọn ní àfikọ́jẹ́ pé ṣètánù ni ó ṣe kẹta wọn ìgbà eléyìí anábìnrin kọ̀ tọ́bẹ̀ àfikọ́jẹ́ pé ẹnìkan tọ́jẹ́ bàbá obìnrin yẹn àbẹ́gbẹ́ àbábúrò ẹ̀ tọ́dàgbà kọ́ wá pẹ̀lú wọn ẹ lè wá nú pálọ̀ wọn lóòótọ́ àmọ́ bàbá rẹ̀ ó wà bẹ́ẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ lọ́kùnrin ẹ máa wá sọ̀rọ̀ tí ó ti sẹ́ni kankan lé wájú ta lẹ́sẹ̀ kínní lẹ́gbàgà lọ eléyìí máa ń fa kéèyàn máa ṣe sìnà tí al-ikhtilat wal-khalwa wọn lànàbí ní ojú ọ̀nà alẹ̀kùn kan tí àwọn ọkùnrin máa ń gbàbẹ̀ àwọn obìnrin ní masalasi àwọn obìnrin náà tí wọ́n ń pọ̀ ànábì wa sọ fún àwọn ọkùnrin pé ẹ fi ilẹ̀kùn yẹn lẹ̀ fún àwọn obìnrin ẹ má gba bẹ̀ mọ́ ẹ̀yẹn má gba ibi kíkiri má bàa ṣe jama kí wọ́n bàa máa fara rora ẹni gbogbo ilé kéwù tá a bá dálẹ̀ tí ọmọ tó bàlágà lọ́kùnrin tó jòkó lẹ̀ báyìí ọmọ tó bàlágà lóbìnrin tó jòkó lẹ̀ báyìí wọ́n ní wọ́n ń kéwù kéwù kí wọ́n ń ké yẹn kéwù yẹn padà sálọ aláàdá sukùl lẹ́sẹ̀ ọmọ tó ti bàlágà oye wọ́n sì jòkó tira wọn wọ́n jáde break wọ́n bẹ̀rẹ̀ sí gbára wọn la al free mixing òsì mánìyà ni ó gbé kọ́ ọ̀dọ́ tí gbogbo nǹkan pé sára rẹ̀ kó sì máa wu ọ̀dọ́ lóbìnrin tí gbogbo nǹkan pé sára tiẹ̀ náà. bí ṣe ń fa ọkùnrin ní ọmọ afọ obìnrin bí ṣe ń fa obìnrin ní ọmọ afọ ọkùnrin gbogbo àtàwọn nílé kí baba ní schools táwọn fẹ́ láṣeyọrí ká lè mójútó àárín ẹ̀ ọlọ́mọṣẹ́ ṣàánú wa kátọ́pọ̀ àtàwà lọ́fíìsì ìyàwó ìyàwó oníkọ́wárí ọlọ́fíìsì àwa tilẹ̀kùn ọ́fíìsì ẹlẹ́ni discourse ẹ̀ ti ń rìn ní bèbè yìí abẹ́lẹ́ Allah kọ́lọ́ mọ́sá sọ níbẹ̀ nínú tí máa ń fa an-nazaru ila kulli min jisayn ká máa wo obìnrin àbí ká máa wo ọkùnrin bóyá ní orí ilẹ̀ báyìí àbí lérí mídíà bóyá tẹlifíṣàn ni rẹ́díò ni àbí tẹlifíṣàn ni sátáláìtì ni àbí. àwọn fóònù ti agbédání gbogbo àtọ́ bá ń rí bíútì obìnrin tó bá ń wo púpọ̀ ọ padà sí sinà ó lè má jẹ́ o lè mi nítorí pé èyí tó yẹn ló bí ló gbé adùn ara rẹ jáde tó bá ti gbé jáde ọmọ wa wà káàkiri bá ọ padà wà ṣe ń bomi bá sì ṣe rẹ̀ ò oníṣẹ́ nítorí pé o ti rí ní tí ó yẹ kó rí ọlọ́run ti kì ọ́ lọ ebe kúlì ọlọ́run ní ànábì sọ fún àwọn kúlì lè mọ̀mìnì àwọn mọ̀mìnì sọ fún wọn wọ́n yé ṣe mùsùlùmí o àwọn tí wọ́n ti gbé pẹ́kù ní Islam tí wọ́n ti wà ní e, martabat iman ṣẹ́ni pé ipò wọn ti gbé pẹ́ ọlọ́run bá ní kúlì lè mọ̀mìnì ìrẹ́ ànábì bá mi sọ fún ta lọ́rọ̀ ànábì sọ àjẹmọ́ bá mi sọ fún mọ̀mìnì kádàkùn yẹ kó dùn min absorihim ká máa rẹ ju wọn aya yẹn sọ̀kalẹ̀ látòkè sánmà ta ló sọ aya yẹn kalẹ̀ jọba eh. ẹ má máa wo aya ma ẹ máa wo man alladhi anzala al-aya ta ló sọ aya kalẹ̀ tẹ́ bá ti bọ́ bó ṣe tó ẹ má bá aya yẹn ṣe kíni ó ṣe tó aláfẹ́ràn wa gan ó ti mọ̀ wá mọ̀ inú bí tá a ti lè sórí ibú jù láyé ó wo obìnrin báyìí àbí wo ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí wa ọlọ́run ni yagudu min abusori ẹ sọ fáwọn ọkùnrin ò tọ́jú olùgbàgbọ́ dodo kọ́dà àwọn sàábà láyà yìí kọ́kọ́ sọ̀kalẹ̀ fún kọ́lọ́run tó máa bá náà wí lábẹ́ wọ́n ní sàábà ọmọ wo nǹkan ìwọ́ wá ń wo ó nítorí pé eré Facebook lọ́wà orí ibú tá à ń ṣe lédè Facebook yẹn ninety five percent orí eré bẹ́ẹ̀ five percent péré ẹ bá dé lómi tó òun send message oyè. Okay? gbogbo àwọn ọ̀rẹ́ tọ́lọ́hun ní àwọn àbúrò ẹ̀gbọ́n rẹ̀ ẹ pé ẹ bá ti ṣe pàdé padà obìnrin ilé ń lo whatsapp ẹ fi whatsapp yìí sàràmù àbí ọwọ́ gbé fọ́tò rẹ síbẹ̀ a rí ọ ni nígbà tí o ti gbọ́ rí ọ oníkanlẹ̀ bá àdóhùn mọ̀ kó òun lòún wà mẹ́ ọgbọ́n tára sọ ni aláàní káre ju tá a bá rí yín wọ́n wá gbé fọ́tò rẹ̀ sí wájú wa kí gbogbo àgbàlá yọ máa ṣe kí ni ká máa wò ó ṣé islam ni ẹ ṣé islam ni aláàníkà rẹ ju ọdẹ gbé fún ọ ní ká máa wò ó gbogbo àwọn tó bá ní nàbẹ̀rẹ̀ lọ pátá ni wọ́n mọ̀ bó ṣe rí ṣé islam ni ẹ. àdáwò ni pé ẹlòmíràn gba nọ́mbà yín oye lérí àbí lérí eh, YouTube àbí lọ́dọ̀ àwọn èèyàn wọ́n kà máa send message arábìnrin lè fọ́tò tẹ ẹgbẹ́ gún yóò máa sọ kàtìkàtì ẹ ẹ máa ṣe wà yẹn kán lè bá àmọ́ ẹni tí ń sọ̀rọ̀ kán lè bá àmọ́ pé ẹ àwọn àwọn ní gúrùpù ń bíṣẹ́ ẹ tí ọba ṣiṣẹ́ fọ́tò wọn nímọ̀ pé òun lòun contribute wọ́n tó bá wà fọ́ọ̀sì láti lo WhatsApp ó gbé logo kan síbẹ̀ tí wọ́n mọ̀ pé ìwọ ló wà lábẹ́ logo yìí wọ́n lè gbé fúláwà kan síbẹ̀ wọ́n lè gbé ní tẹ̀tọ́ wọ́n kò ní bùkátà sí àwọn tó bá ní bùkátà sí yóò nídìí ẹ̀ fọ́tò ọkùnrin kọjá wọn aláwọ̀ bá ní wa kulli mu'minati yaghdudna min absarihin ọlọ́run ní ẹ̀yin obìnrin ẹ̀yin náà olùgbàgbọ́ òdodo ní àmọ́ ẹ̀yin náà máa rẹ ju yín ẹ má máa wo àwọn ọkùnrin sansan báyìí ẹ wà confused àdáwọ̀ bá yín ìfẹ́ rẹ̀ yọ wọ̀ yín lẹ́mìí tẹ́ ẹ bá ti wọ ọkùnrin sansan báyìí olùgbàgbọ́ òdodo tí máa ń bóbìnrin lóbìnrin àbọ́kùnrin lọ́kùnrin ń sọ̀rọ̀ oyè ẹnu pé wíwò pé kó o fi recognize pé sẹ́ni yìí ni wọ́n rán mi sí ẹ̀yìn ó ti yé lẹ́yìn bẹ́ẹ̀ báyìí ọ̀rẹ́ ju rẹ̀ tẹ́ fi sọ̀rọ̀ tán ìwọ lọ ń lo àyà tí a ń kà yìí ọlọ́ọ̀ni ẹ̀yin obìnrin ẹ̀yin náà ẹ̀ máa rẹ ju yín ẹ má máa dún wájú àwọn ọkùnrin sansan báyìí ẹ má kẹgbẹ́ sí wọn tẹ́ bá ń sọ̀rọ̀ aláàlọ́sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọ́n ń ṣe àwọn yẹn fi ń ṣe ẹ pé ah, kí ni yẹn nígbà tó dé pé ìgbẹ̀yìn ayé ti ń ṣe kí ni ó ti ń dé obìnrin ẹ̀yìn rẹ̀ ju yín mina abusori inna wàyà kẹ́lẹ́ sọ abẹ́yìn báwa máa àwọn obìnrin a bá rí wọn pé arábìnrin fine arábìnrin pretty bẹ́ẹ̀ làwọn náà làláàfin pàwá méjèèjì láṣẹ pé nínú tí ò ní jẹ́ ká nínú tí ó ràn wá lọ́wọ́ táàfin rábẹ́ wa sọ òun náà ní ká ṣe kíni ká rẹ̀ ju wa ó ní wàyà àfàtó furujahun wàyà àfàtó ó ní wàyà furujahunna kí ló kọ́kọ́ advice ló kọ́kọ́ fún wa ẹ̀ torí pé adnatharu wọ́n ní kullu sharri mabda'uhu min an-nadhar wọ́n ní gbogbo fìtínà tẹ́yàn bá kò lára obìnrin láyé àbí lára ọkùnrin wíwò ni ó ṣe kíni ni ó bẹ̀rẹ̀ rẹ̀ tó bá ti lè rọ́dún lérí wíwò yẹn ọ̀ọ́ láǹfààní àti kọ̀ǹtúrò ara rẹ̀ àmọ́ tó ti lè rọ́dún ó sí Facebook gbogbo fọ́tò tó wà mẹ́ lọ́wọ́ tán ó sí WhatsApp gbogbo fọ́tò tó wà mẹ́ lọ́wọ́ tán ọtún lọ bí déètì gbogbo àwọn òyìnbó àwọn dúdú ọlọ́run wáyà ó lérí net olóríire ní máa ń pàtẹ ara rẹ̀ lérí net níbo òun wọkọ̀ ṣé èèyàn làwọn yẹn fọ́tò tó gbé síbẹ̀ sí ọmọ bí fọ́tò twenty five years ni o bóyá fọ́tò eighteen years ni o bóyá fọ́tò ẹ bẹ̀rẹ̀ sí chat chat ẹ chat tán oníjọ́ tẹ fẹ́ pàdé orí epo ti fifty five láyé rẹ̀ bá bàjẹ́. ọlọ́nkọ́ mọ́sẹ̀ ṣàánú wa tẹlifíṣàn ṣàrọ̀ àmọ́ tó bá ti ń wo ìtọ́lọ́hún ní kò wo ń bẹ̀ ó ti di kíni ó ti di haram nínú tí àwọn àlùfáà kà tí máa ń fà oye òun náà ni alkhudu' alkhudu' fil kalam ká máa dẹ́fẹ̀ pẹ̀lú yàwó ká máa dẹ́fẹ̀ pẹ̀lú ọmọ tó ti bàlágà ọmọbìnrin tó bá ti bàlágà òun náà ti di ìyàwó wọn kàn ti ṣe akéde ẹni ebi jẹ́ gbígbà tọ́lọ́wọ́n bá fẹ́ pàṣẹ jàlibáàbù ó ní yáyọ nàbí kúlẹ̀ àṣewájìká sọ fáwọn ìyàwó ẹ̀ lẹ́yìn àwọn ìyàwó kọ́ wábà nátíkà àtàwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti mature wọ́n ní sa ìlìmọ́mìnì àtàwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo àgbáláyé yúdì ní ìnà alẹ́ yìí nàmí jalabibihin ká máa da jàlibáàbù bo ara o ọmọ tí ọlọ́run ní ká nàbí ọ̀sọ́ bo ara sọ́mẹ́kẹ́ ni àmọ́kò tí mari ọmọ tó bá ti mature tó ti ń ṣe menstruation ọ lẹ́tọ̀ láti fọwọ́ kàn ọmọ bá sọ̀rọ̀ kọ́ ọmọ wá dì í mú lórí teacher school ọmọ fọwọ́ gbọ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ báyìí fatifati ọ̀daràn crime ni Allah subhanahu wa ta'ala ó jó yé wa pé àwọn banat àwọn náà ni àwọn balighat tí wọ́n ti balaga èèyàn ní máa dẹ́fẹ̀ torí pé tó bá ti rẹ́rìn sóbìnrin tó ti balaga àbí ìyàwó ìyàwó látara bẹ́ẹ̀ ó ti send signal sí tó bá fẹ́ béèrè nǹkan béèrè sapsap salamu alaikum amtala nígbà kan lọ́dọ̀ yín wa salam kọ́dà àwọn àfáà ní gbogbo obìnrin tí ń bá ń lọ tí ọkùnrin kan bá sálámà sí ee tọkùnrin kan bá sálámà sí wọ́n tó bá rí pé fitna ni sálámà rẹ̀ kọ́mọ̀ dáhùn sáà pé ká dáhùn sálámà sẹ́mu pé ọ̀ràn yẹn ni ọkàn àwọn bọ́ìsì kan náà ní sálámà lóko ó mọ̀ àsísítà kìíní sálámà lẹ́kọ̀ọ́ ọmọ lọ rẹ̀ náà ah, ìjà ni ọmọ lọ tẹ ọmọ lọ tẹ. ọlọ́wọ́n bá ní yá nìsa ànàbí ọlọ́wọ́n ni mo pè yín ìyàwó ànàbí lásìtún nà ká àdé mi nà nìsa ẹ má fẹ́ra yín wọlé o ẹ jọ àwọn ìyàwó lásán o ìní takaitun yóò dá kẹrẹ rẹ ọlọ́wọ́n fàdá takdá ànàbí kọ́ọ̀lù ẹ má máa lé ohùn tẹ́ ẹ bá ń bá àwọn sàábà sọ̀rọ̀ ẹ má máa lé ohùn má níyàn lé ohùn ó ní pé kéèyàn máa dẹ́fẹ̀ẹ́ kọ́mọ kọ́mọ dẹ́fẹ̀ ẹ̀sẹ̀ àwọn obìnrin fìtínà wọn pọ̀ tó bá fẹ́ kó fìtínà bá yẹn ọmọ bí ó ṣe gbé ọ̀rọ̀ ó sì mọ bí ó ṣe sọ ọmọ èyí tó fà sókè tó fà tí fi kó wà lábàá yín wọ́n dáadáa kọ́dà àwọn ọkùnrin náà wọ́n mọ̀ nígbà tí bá ń lo yẹn o ti àrùn ń bẹ lọ́kàn wọn àrùn kí ni jama mọ́rọ̀dù zina ṣáhàwà àtọ́pọ̀ àwọn sábà ń ṣe sinna o kéèyàn ó nífẹ̀ẹ́ obìnrin kí ìwárìrì obìnrin ó mọ̀ọ́yàn àdámà gbogbo ẹ̀ dání tọba lóbìnrin tó dáa tó ṣe obìnrin rí tó rẹ jú báyìí làákàyè ló sì máa lọ́dọ̀ ẹ̀ ha subhanallah àdámà ẹ̀ dání ọlọ́run ní àrùn yẹn àwọn táàrùn bẹ lẹ́mí wọn táwọn ìyàwó ànábì bá ń lé ohun oyé yóò kírètì àrùn sí ẹ̀mí wọn àrùn yóò wá sí kíni yóò wá tì wọn láti mọ wádọ̀ wọn wàkúlnà káwùlà ma'rúfà ọlọ́wọ́n bá ní ẹ̀yìn ìyàwó ànábì ẹ sọ̀rọ̀ nọ́mà salamu alaikum rahmatullah wọ́n ní kí n gbà kan báyẹ̀wá masalam ẹ sọ̀rọ̀ nọ́mà ma'rufa bó ṣe kẹsọ́ suratul azab níparí ọ̀rọ̀ mi òun náà ni pé nínú tí ma ń fa almusahaba walmuakasa almuharrama walishq ká máa yan ọ̀rẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ sọ fún ọ pé Mr. Ibrahim ti ń lọ yẹn pé ọ̀rẹ́ mi ni níbi iṣẹ́ àbí ọ̀rẹ́ mi ni lérí Facebook àbí ọ̀rẹ́ mi lérí WhatsApp ọ̀rẹ́ ọ̀rẹ́ ń bẹ láàrin ìyàwó ìyàwó ìyàwó àtọkọlọ́kọ wàláhì kò sí àbí ìtọ́gbajúmọ̀ àdúrà àwọn ọ̀dọ́ dating àwọn ọmọ primary school wọ́n ti ń date àwọn ọmọ primary schools àwọn ọmọ um, primary four five nítorí kí ní ẹ̀tẹ̀ wàrán pants ó ti gbajúmọ̀ láwùjọ ẹnìkankan ọ̀kan sí kankan mọ́ wípé is my friend ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ rẹ báwo ọkùnrin àtọkùnrin ní ọmọ sọ̀rẹ́ obìnrin àtobìnrin náà máa ṣe ọ̀rẹ́ kò sí tí ń jẹ́ ọ̀rẹ́ láàrin ọ̀dọ́ lóbìnrin àti ọ̀dọ́ lọ́kùnrin nínú Islam ẹ nífẹ̀ẹ́ ara yín as a Muslim wípé mùsùlùmí gbogbo wa mùsùlùmí sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mùsùlùmí àmọ́ ìfẹ́ ti kọ̀kọ̀ tí máa ń lídì síbi ká máa ń fọwọ́ gbára ẹni ká máa padà wá kíṣe ẹni tí ó padà wá di ká máa bára ẹni lásìpọ̀ àrọ́ọ̀mù ni o. a dẹ̀ máa tẹ̀lé máa wọn ọmọ wa létí nínú ilé àwọn tàbá nílé kéwù dating is hot and it is haram. yín máa ń dàrin àjò ọmọ rú ni nítorí pé ọmọ yòó tí ìsìn náà ti máa rì bọ́ọ̀ yẹn ti wá jílẹ̀ bó ṣe hójú ọwọ́ rẹ̀ ń sìn ó ti jílẹ̀ nígbà míì yóò tó ma fọwọ́ gba àlà ó ti jílẹ̀ àwọn méjèèjì ọ̀dọ́ làwọn méjèèjì kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n àwọn kò lè kéwù ẹ wá pẹ̀lú Ahmad àwọn méjèèjì wà ń lọ papọ̀ béèrè pé ṣé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n nínú níbọ̀ ni wá ìwọ́ gba bí kéde náà gba ọ̀nà bòmí bẹ́ẹ̀ bá jẹ́ oyé wọn bẹ́ẹ̀ wọ́n padà bára wọn kátó wá pé àjòkó ní class obìnrin wá ń jòkó lérí ọ̀rẹ́ rẹ̀ láwọn universities wa musiba ńlá ni ọkùnrin gan náà sọ pé kọ́ wá jòkó lérí ẹsẹ̀ wọn torí pé kò sága mọ́ ní tí òjò sága yẹn òsì ni ní tó òsì náà lẹ́sẹ̀ kínní ilẹ̀ sẹ́ẹ̀mọ́ bíi tí àwọn olówó wa àwọn politicians wa sẹ́ẹ̀mọ́ yìí tí wọ́n ná lérí lérí sex owó tí wọ́n ná torí owó wìrìwìrì ni kìí sọ owó tí wọ́n kakiléètì kọ́sà ti rí ní ti ń fẹ́ yẹ gbogbo ń tọ́ba ti lóun fẹ́ náà ni iye tọ́ba ti lóun wá náà ni yóò fún chẹ́kẹ̀ àwọn èèyàn tó ń kúrò níbi pé wọ́n tó ń ṣe sìnà ní ní bóòdù wọn pè é níbi iṣẹ́ lọ́fíìsì yóò tilẹ̀kùn ọ́fíìsì yóò sì máa ṣe sìnà bẹ̀ dáadé kan ọlọ́run ṣiṣẹ́ ní ọ́fíìsì kan lọrin ìfẹ́ dárúkọ ọ́fíìsì Ah, ah, wọn láti tilẹ̀kùn ó sì bá md tí ń bá madam sùn yàwó yàwó nínú ọ́fíìsì táwọn yẹn sì mú ah, lásìkò lọ́sàn-án yóò kí náà sọ yìí torí pé ó ti wà ní kálúwà pẹ̀lú ẹ̀ ó ti rúfin tó bá ti rúfin òfin rú ọ òfin rú ọyàn dẹ́tì yìí ẹ̀díkà sí ilé wọ ọmọ rẹ tí má ti ń dẹ́tì tí ó ti ṣetán àti mari tí wọ́n sì tàn ti mari ọmọ ikọ̀ ọmọkọ̀ tí wọ́n ti mọ́kọ̀ wá ẹ má jẹ́ ọpẹ́ oṣù kínní àrírò ẹ̀mọ́ oṣù kan àtàbọ̀ ẹ̀sẹ̀ akédù fún wọn torí pé àwọn ti sọ pé àwọn fẹ́ra wọn yẹn ẹ̀mí wọn ti so mọ́ ara wọn tẹ́ bá tètè jẹ́ kí wọ́n tètè pàdé ara wọn ah fitina ńlá ni o tí wọ́n bá ti sìn ná eré wọn ò sì ní pé mọ́ torí pé wọ́n máa ronú ara wọn ní gbogbo ni àdámọ́ ni anabi ni alimaru aladini khalilihi falyanzuru ahadukum man yukhalil àwọn ọ̀rẹ́ tẹ́ bá ń bá rìn bí wọ́n bá ṣe rí lẹ́yìn náà ṣe kí ni ẹ máa rí tọ́ba ti rọmọ bọ́ì kan tó ń bọ̀ tó ní ìwọ̀n wá wo ọmọ rẹ obìnrin pé ọ̀rẹ́ làwọn ní skul mọ̀pọ̀ dára ni o mọ̀pọ̀ dára lẹ́yìn náà gbogbo àwa tí abádìílé sẹ́mú tọ́lọ́mùbá kádàrá pa àwọn obìnrin ṣiṣẹ́ lábẹ́ wa ẹ jẹ́ wọ̀ kíáfù gan pẹ̀lú wọn obìnrin mi ò ní fitina gan lòun gan fún rẹ̀ fitina òun gan mùsíbà ní fún rẹ̀ tọ́ba ti rí traces pé musiba lélẹ́yìí kọ́ya tètè kọ́ṣọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọbí iṣẹ́ ẹ̀kàn gbọ́dọ̀ mọ̀ ní à obìnrin wo la fẹ́ fún yín nínú ọgbà yìí obìnrin tán láwọn fẹ́ fún ìyàwó lé ni ó ti jẹ́ pé ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ṣiṣẹ́ lọ́fíìsì tí free mixing wà ń bẹ̀ tóun àti ọ̀gá tí wọ́n jòkó tí wọ́n wà wọ́n mọ̀ ṣe meeting wọ́n mọ̀ travel orí ibu ni gbogbo àwọn ọmọ obìnrin ẹni ká sọ fún wọn pé láti ìgbà tó wà ti tó ọmọdún mẹ́rin márùn tọkùnrin kan bá ti fẹ́ bọ̀ lọ́wọ́ mọ́wọ́ lọ́wọ́ tọkùnrin kan bá ti fọwọ́ gbà kọ́ jáwọ́ rẹ̀ gbà láti ọmọ ọdún márùn-ún láti máa sọ fún àwùjọ wa ilé agbápọ̀ ọ̀kan náà wàlúfà ó ní ìdàrọ̀ àyíta nùyú balẹ̀yìí bari satan ó ní ẹ̀yìn ẹwà kíáfò bẹ́ẹ̀ bá rí kìnìún tó yẹ ẹ̀yìn rẹ̀ láì falátẹ̀dùn náà ànàlẹ́yìíta yẹbùtẹ̀símú ẹ má rò pé rẹ́rìn sí yín o mo sì yẹ ẹ̀yìn yẹn kí ló fẹ́ ṣe ó fẹ́ jẹun ni o tọ́wárí bọ́ọ̀ kan tí ń rẹ́rìn sí ọ Zainab mọ̀láìkẹ́ ó ṣe tí ń rẹ́rìn ẹ̀rín kí ń rìn o kí ló fẹ́ ṣe jàmá wọ́n fẹ́ jí ọmọ yẹn. àwọn ọmọ yẹn dẹ̀ wá tutù ìrọ́sẹ̀ làwọn ọmọ táwọn bí ń sìn wá tutù gan. tẹ́lẹ̀ kan bá ti sọ pé I love you báyìí àbọ̀kọ́ sínú pépà tó fún ọ ti tán o ó ti tán o kò concentrate mọ́ wípé lágbẹ́já tó fóun lọ́fún mi ọ sọ fáwọn ọmọdé obìnrin pé bẹ́ẹ̀ nìkan bá tọba sọ fóun lọ́fún rẹ̀ nígbà ẹgbẹ̀rún sọ pé wò ó sí kíní wò lọ́fẹ̀ torí you are not ready for love o ti sìtẹ́ láti marry marriage nǹkan pè ní love ṣe rí love tí o bá ní marriage inú iná ni tí máa jóyàn yóò sì máa bàtẹ̀yàn jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ títí téèyàn fi wọ̀ náà lọ́wọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé alúgbàdì sí náà mọ́jà àdánwò ní mọ́jà ọba wa mọ́jà ọba àwọn ìyàwó wa mọ́jà ọba àwọn ọmọ wa mọ́jà ọba àwọn àbúrò ẹ̀gbọ́n wa mọ́jà ọba àwọn sisters wa ọlọ́mọsà mú wa